Exercise 1, columns 1 and 2. D. se ṣẹ̀ṣẹ̀ dé. Jẹun. Ó ṣẹ̀ṣẹ̀ jẹun. Lọ. Ó ṣẹ̀ṣẹ̀ lọ La. ó ṣẹ̀ṣẹ̀ rawó Exercise one, columns two and 3. Ó ṣẹ̀ṣẹ̀ dé. Nígbà wo ló dé? Ó ṣẹ̀ṣẹ̀ jẹun. Nígbà wo ló jẹun? ó ṣẹ̀ṣẹ̀ lọ sọ́jà nígbà wo ló lọ sọ́jà ó ṣẹ̀ṣẹ̀ ra owó nígbà wo ló ra owó. Exercise one, columns one, two, and three. D ó ṣẹ̀ṣẹ̀ dé nígbà wo ló dé jẹun ó ṣẹ̀ṣẹ̀ jẹun nígbà wo ló jẹun lọ ó ṣẹ̀ṣẹ̀ lọ sọ́jà nígbà wo ló lọ sọ́jà rà ó ṣẹ̀ṣẹ̀ rawó nígbà wo ló rawó. Exercise 2A, columns 1 and 2. Òun. Um ará Èkó ni èmi ará Èkó ni mí àwọn ará Èkó ni wọ́n àwa ará Èkó ni wá. Exercise 2A, columns 2 and 3. Ara Èkó ni. Ṣé ọmọ Èkó ni? Ará Èkó ni mí. Ṣé ọmọ Èkó ni ọ́? Ará Èkó ni mí. ṣé ọmọ Èkó ni yín? Ará Èkó ni wọ́n. Ṣé ọmọ Èkó ni wọ́n? Ará Èkó ni wá. Ṣé ọmọ Èkó ni yín? Exercise 2A, columns 1, 2, and 3. Òun ará Èkó ni ṣé ọmọ Èkó ni èmi ará Èkó ni mí ṣé ọmọ Èkó ni ọ́. Emi, ará Èkó ni mí. Ṣé ọmọ Èkó ni yín? Àwọn ará Èkó ni wọ́n. Ṣé ọmọ Èkó ni wọ́n? Àwa ará Èkó ni wá ṣé ọmọ Èkó ni yín? Exercise two b columns one and two. Ìwọ. Ṣé onílé ni ọ́? Òun ṣé onílé ni àwọn ṣé onílé ni wọ́n ẹ̀yin ṣé onílé ni yín. Exercise two b columns two and three. Ṣé onílé ni ọ́? Onílé ni mí. Ṣé onílé ni? Onílé ni. Ṣé onílé ni wọ́n? Onílé ni wọ́n. Ṣé onílé ni yín? Onílé ni mí. ṣé onílé ni yín onílé wá. Exercise 3, columns 1 and 2. Ẹ̀kọ́. Ǹjẹ́ ẹ̀kọ́ ni? Ìrẹsì. Ǹjẹ́ ìrẹsì ni? iyán ǹjẹ́ iyán ni èso igi ǹjẹ́ èso igi ni ànàmọ́ Ǹjẹ́, ànàmọ́ ni? àgbàdo ǹjẹ́ àgbàdo ni. Exercise three columns one and three. Ẹ̀kọ kìí ṣe ẹ̀kọ ìrẹsì kìí ṣe ìrẹsì iyán kìí ṣe iyán èso igi kìí ṣe èso igi ànàmọ́ kìí ṣe ànàmọ́ àgbàdo. kìí ṣe àgbàdo exercise three columns one two and three ẹ̀kọ́ ǹjẹ́ ẹ̀kọ́ ni kìí ṣe ẹ̀kọ́ ìrẹsì ǹjẹ́ ìrẹsì ni. kì í ṣe ìrẹsì iyán ǹjẹ́ iyán ni kì í ṣe iyán èso igi ǹjẹ́ èso igi ni kì í ṣe èso igi. ànàmọ́ ǹjẹ́ ànàmọ́ ni kìí ṣe ànàmọ́ àgbàdo ǹjẹ́ àgbàdo ni kìí ṣe àgbàdo. Exercise 4, columns 1 and 2. Ẹ̀kọ́ kise ṣe ìdùndú kise ìdùndú túwó kise ṣe túwó gbàgùdá. kì í ṣe gbàgódá ẹ̀wà kì í ṣe ẹ̀wà àmàlà kì í ṣe àmàlà. Exercise four, columns two and three. Kì í ṣe ẹ̀kọ kò jẹ́kọ́ kìí ṣe ìdùndú kò jẹ́ dùndú kìí ṣe túwó kò jẹ́ túwó kìí ṣe gbàgùdá kò jẹ́ gbàgùdá kìí ṣe ẹ̀wà. E kó jẹ wà kì í ṣe àmàlà kó jàmàlà. Exercise four columns three and two. Kò jẹ́kọ́. Kìí ṣe ẹ̀kọ́. Kò jẹ́ dùndú. Kìí ṣe ìdùndú kò jẹ túwó kì í ṣe túwó kò jẹ gbàgùdá kì í ṣe gbàgùdá kò jẹ̀wà kì í ṣe ẹ̀wà kò jàmàlà kìí ṣe àmàlà exercise five columns one and two. ìwọ ṣé ọmọ Ìbàdàn ni ọ́ ẹ̀yin ṣé ọmọ Ìbàdàn ni yín àwọn ṣé ọmọ Ìbàdàn ni wọ́n òun ṣé ọmọ Ìbàdàn ni exercise five columns two and three ṣé ọmọ Ìbàdàn ni ọ́. n kì í ṣe ọmọ Ìbàdàn ṣé ọmọ Ìbàdàn ni yín n kì í ṣe ọmọ Ìbàdàn ṣé ọmọ Ìbàdàn ni a kì í ṣe ọmọ Ìbàdàn. ṣé ọmọ Ìbàdàn ni wọ́n? Wọn kì í ṣe ọmọ Ìbàdàn. Ṣé ọmọ Ìbàdàn ni? Kì í ṣe ọmọ Ìbàdàn. End of Unit 25.